Shiforo is here live in Toronto, Canada. For the first time, Baba is here in Canada. Sorry, sorry, sorry. Live in Toronto. <laughs> president dábà ni. àwọn làfọwájú yàrá wọn nílé five to ẹ bá wo di last one. kọ́ wà lọ́wọ́ lẹ́yìn. bàbá wa kì í. Bàbá Kápẹ́lá the president Akandesa the president lẹ́yìn ìgbó láyé bàbá ọba bàbá president Akandesa welcome to Canada sir ẹni sí yóò yí báyìí mo sọ́dún ilé ẹ̀ ẹ̀ ọlànà olóde ànámọ́dé lórí tí mo dé sí o. ọ̀rọ̀ àwọn méjì ti kọ́. Allah in Toronto, Canada this is my leader Chief Doctor Segun Remi a versatile legend. And, and this is my president back of the top part, the whole top part. God bless you, sir. Worldwide. So we are together yes, in Toronto, so. Canada. Yes, so, so very soon we are going to Alhaji Sheffield House show. Yes, so, so that's, that's how that's how the rule. that's, the that's, <laughs> that's how the road. <laughs> yes, that's true. So you are really angry. Ẹ máa gbé gbé ìbò. Ẹ bí tí o bọ̀ mi. Àgbà àgbà àti ẹ̀ náà lọ́rọ̀ o. Ó bá ẹ̀kọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ni sọ́ọ̀rì àti. wọ́n tún Canada. peace out. ẹ̀yẹ́ ká pẹ̀lú ọ ẹ̀yẹ́ kò lè ẹ̀yẹ́ kò lè fún Canada. ẹ̀yẹ́ ká lọ dọ̀dọ̀ wọn. ṣé mo lọ fún ẹ̀yẹ́. bẹ́ẹ̀ ní òkú àti ìrìn àti ìrìn àwọn aṣọ́ọ̀sì wọn wá bùn mi wálé sọ̀rọ̀ ó. tó fi ìgbà ayé wa fún yín sí àwọn ẹ̀. ọgbà seven hundred thousand. ilé ẹjọ́ kò ní kó tó bẹ̀rẹ̀ sí ní sọ. ókè ọ̀rọ̀ information ni o. mo gbàgbé kí ẹ ti sáré Call it. Hello, deputy. uh hi. So, Karano. Mm. Toronto, Kana. Mm. Nah. Yes, come in. We are here to see Alhaji Sheffield. Yes, come in. Come on, come on. Say hello to Dr. Segun. Dr. Segun Remi. Mo ní gbogbo yìí. Àwọn ọmọ ọmọ ìta wà. Àwọn ọmọ ọmọ ìta ló ń jalè sí i. Pàtínà ẹkú rè ṣé kò rẹ ẹkú jókòó. ẹkú jókòó yẹn gbà ibo lẹ gbà ṣe germany dàbí yìí france paris france lè jẹ france yọ ẹ gbà pẹ̀lú. Kati gbogbo de bi kọtọ kó ní láti di yánlẹ sọfún gbogbo de bi kọtọ kó ní láti di yánlẹ sọfún láti fẹlẹ. Tí bẹ́ẹ̀ sọ fún mi fún ayé. Náà kò bó síbi lápò ìgbà wo àgbẹ̀yàtọ̀ nàìjíríà lọ́sílẹ̀ ìjà àgbẹ̀yàtọ̀.

jagunjagun ìkọrùn idán alágbóńlá àwọn gbọngàn ní tẹsẹrẹ ìlú tó jẹ egun ọlá sílẹ̀ tó gbégbé ajé káríwá ayé tí èmi àpẹ májẹkiri tìwá pẹ òkú oko mo sọ. kọ́kọ́ ti bẹ̀rẹ̀ kò amẹ́ríkà ló london dẹ́rù ní gbogbo àwa ní òwò só dárí ẹni tó pọ̀ kí wá bá rẹ̀. ọgbẹ́ ta ojú wa wá pọ̀ kí náà. lọ́wọ́ bọ́tà báyìí mo sá padà sí. bẹ́ẹ̀ bá tó àwọn ọgbẹ́ wa lọ. lọ́nà ló bá sí àwọn bẹ̀tà gbé oúnjẹ wa gbé ọba ní wàá sàlẹ̀ lọ́wọ́ ló kí n lọ kí n sàlẹ̀. ní ìgbé olótú seconds ṣé tí mo ṣe pọ̀ tààrà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo gbọ́ tẹ ló ti tutù. bẹ́ẹ̀ni náà náà máa kí ẹ̀kọ́ ó bá lọ. lájà wà làwà làwà làwà ṣẹ́gun wà làwà rírẹ̀ ní orí. owó tí a ní yẹn kò tó ẹfẹ náwó bí ta. ọ̀rẹ́ abẹ́rẹ́ ẹ̀kẹ́ abẹ́rẹ́. Mo fẹ́ lóòótọ́ jọjọ náà eh. wá sí jọ náà. wá jọ náà. yàwó dangote. o dangote. o eh, eh, dangote náà. wọ́n yà tọ́kì. o dangote náà. yes ìyíra. ẹ kú ẹdun welcome to Canada. ẹ kú owó yìí. o bẹ. Olúwa Olúwa pọ̀ tí ọ̀gbẹ́ni jáde. Àwọn àṣìkò àwọn síkàlà. Native mo kó dára bẹ́ẹ̀ ma mo ní kò tún lè jẹ. pàtó mo bọ́ lẹ̀ mo ké pé ọlọ́gbàá ọlọ́gbàá lómi ọ̀. ẹ̀bùn ẹ̀lọ́dọ́dọ̀ ọ̀la ẹ̀ bàbá sùkùtà ẹ̀ wà mo bọ́